إن الحمد لله نحمده ونستعينه ونستكشره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أترى الصلاة عن أبو محمد صلى الله عليه وسلم إن شاء الله أما تسواجي لوري ألاي أصول السنة في الإمام أحمد بن أنبل رحمه الله تعالى أي في أنبيو هنا نيفا نزول عيسى عليه الصلاة والسلام وخروج الدجال في سقال النبي عيسى عليه الصلاة والسلام àti jíjáde ẹni tí a mọ̀ sí ad-Dajjal eléyìí lọ́dọ̀ àwọn ahlu sunnah wal jama'a nǹkan tí orin ilẹ̀ ni wọn ló fa tí al-imam ahmad rahimahullahu ta'ala tàbí include rẹ̀ sínú pamphlet tí wọ́n kọ́ láti jẹ́ kí àwọn mùsùlùmí lápapọ̀ kọ́mọ tó yẹ kí àwọn onígbàgbọ́ nú ẹ̀ wọ́n wọ details níbi àwọn nǹkan wọ̀nyí wọ́n kà sọ ọ́ ní ṣókí ṣókí à ń ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí nítorí kálímà àwọn nǹkan tó yẹ kí adúlé lórí a ti sọ̀rọ̀ nípa sísọ̀kalẹ̀ ànábì Ìsá alayhi salatu Dajjal eléyìí náà hadith wà lórí ẹ̀ nínú àwọn tíra àhàdí sahih muslim ni sahih bukhari ni àti àwọn mína bẹ́ẹ̀bẹ́ hadithi kan bẹ́ẹ̀ nínú sahih muslim hadith annawas bin sam'an al-kilabi radiyallahu anhu hadithi yìí ogun púpọ̀ nípa ọ̀rọ̀ anabi isa alayhi salatu wasalam pàtàkì jùlọ nípa ọ̀rọ̀ dajjal bí wọ́n ṣe padà pa details yẹ ó wà nínú hadithi alimam abu dawud àwọn náà mú hadithi yìí wá ṣùgbọ́n ní ọ̀nà tí ó jẹ́ ṣókí eléyìí tí a kà láàárọ̀ yìí torí pé details kọlu tí tíra tí a ń tú yìí ló wà fún ṣùgbọ́n kákà ní àìdíà nípa nǹkan tó yẹ kí a nígbàgbọ́ nínú rẹ̀ عن نواس بن سمعان الكلابي قال لقد نواس وما سمعان الكلابي أني ذكر رسول الله صلى الله عليه وسلم الدجال فقال anabi sallallahu alayhi wa sallam ó sọ̀rọ̀ nípa ad-dajjal ìtumọ̀ dajjal ní èdè Lárúbáwá òun náà ni al-kadhdhab òkúrẹ́ yẹn torí arákùnrin yìí yóò dá àwọn ó pọ̀ yóò dán tó bá di àsìkò yìí lẹ́ni tí ó ń ta àwọn tó ń pèsèntì ara ẹ̀ fún àwọn èèyàn bí ìgbà tó ṣe wípé òun ni ọlọ́run anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam wá ní in yakhruj wa ana fikum fa ana hajiju arákùnrin tí mo sọ pé yóò wáyìí tó bá wá tọ́lọ̀ ń bá ṣì ní kí n máa bẹ̀ láyé fàánà hajj dùbù èmi ni màá dojú kọ tí màá challenge ẹ tí màá defeat ẹ pẹ̀lú evidence fàánà hajj dùbù dùnàkù wọ ìyẹn kúrúkú ṣùgbọ́n tọkùnrin bá jáde wọ̀lá fífíkùn tí mi sí láàrin yìí má fọmùrún hajj dùnàkù kálukú ni ó dìfẹ́ di ààrẹ o kálukú ni ó ṣọ́ra rẹ̀ níbi àbúrú arákùnrin tí a mọ̀ sí dàjáàlì wallahu khalifati ala kulli muslimin ọlọ́wọ́ bá òun dì ní ẹni tó ṣe wípé mo fi ṣọ́ gbogbo àwọn mùsùlùmí faman adrakahu minkum ẹni tọ́lọ̀ ní kí ó máa bẹ láyé gbà arákùnrin bá jáde nù yín فليقرأ عليه فواكه سورة الكهف فإنها جواركم من فتنته كما كا إبرة سورة الكهف إليه جنك ديو شوي ندي فتن عرقه قلنا نوآت أما سمعان قلنا وإن وما لبثه في الأرض àwọn ọmọ lóṣùwò fi àrùn tó wá wá ìgbà wo ni ó lò lórí ilẹ̀ kọ́ọ̀lá arba'una yawman anábì sallallahu alaihi wasallam ó ní yóò lò 40 days yawmun kasanati ọjọ́ kan ní 40 days yẹn gúngún rẹ̀ bí odidi ọdún kan ní ó ṣe rí wa yawmun kashahri ọjọ́ kan nínú 40 days yẹn gúngún rẹ̀ bí oṣù kan ni ó ṣe rí wa yawmun kajumu'atin ọjọ́ kan nínú oṣù yẹn yóò dà gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ kan wa sa'iru ayyamihi ka ayyamikum 37 days tó kù bí àwọn ọjọ́ ayé ni ó ṣe rí ṣùgbọ́n ọjọ́ mẹ́ta ń bẹ yóò dá yàtọ̀ láàrin àwọn ọjọ́ yẹn ẹyọ kó gùn bí kan ẹyọ kó gùn bí kan ẹyọ kó gùn bí kan ya Rasulullah ọwá ní ìlú òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ba, yóò lẹ́bí kásánà tíì ọjọ́ tó gùn bí oṣù kan yẹn fi ìsọ̀lá ti yóò rí wọlé ilá tàbáfẹ́ kí n bẹ́ àyílà alátàrí mọ́gbìbà ti sáànà lákàn kí níbi ọjọ́ tó gùn bí oṣù kan ẹ̀ bí ọdún kan ẹ̀ bó láti fẹ́ ṣe kọ́ọ̀lẹ̀lá anábi sallallahu alaihi wasallam ní rárá o òkúdóró láhùn kọ́dọ̀rà tẹ̀bá ń bẹ láyé tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ ẹ̀fòjú dá ẹ̀fòjú géèjì rẹ̀ eléyìí làwọn àfáà lò gẹ́gẹ́ bí evidence fún àwọn àwùjọ kan lágbàáyé tó ṣe pé wọ́n lè ṣe odidi oṣù mẹ́fà kóòrùn wọn wọ̀ ní àwọn ìlú tí wọ́n bẹ ní àwọn gẹ́gẹ́ bí Scandinavian countries ní tó ṣe pé bí odidi oṣù mẹ́fà òun lè máa wọ̀ bí odidi oṣù mẹ́fà òun lè máa yọ wọn a máa experience ẹ̀ bẹ́ẹ̀ bóò ni wọ́n ṣe máa kí wọn bóò ni wọ́n ṣe gbà rẹ̀ lára àwọn nǹkan tí àwọn afáà tí wọ́n kó jọ lágbàáyé láti àdírẹ́sì àwọn míì ní ètí wọ́n ṣe wò ní kí wọ́n máa fi tó ń lọ ní mọ́kà torí pé náà ní ibi tí gbogbo ó darí sí wọ́n ṣe ń kí wọn ní mọ́kà tó bá ti pè wọn àṣùbá ní mọ́kà káwọn náà kí wọn àṣùbá tó ń bó pé kí ni òòrùn sì wà tọ́wá ti zuri zúrì káwọn náà kírun zúrì tọ́wá kírun áṣì kan kírun áṣì torí pé kí ni ìntàfin máa àsìkò oòrùn kò wọ́ọ̀kì lọ́dọ̀ tuntun wọn ni odidi bí oṣù mẹ́fà àbóṣù mẹ́rin àbóṣù mẹ́ta ẹ máa rí oòrùn báyìí tí oòrùn ní wọlé wole ní so awon ìlú míì ní Europe wọn a máa go through room kan báyìí so ló ń jẹ́ pé àwọn afẹ́sùn kọ́lọ́wọ́n bá kó bá wa san wọ́n lẹ́sàn dáadáa tí àwọn kankan bá ṣẹlẹ̀ fáwọn mùsùlùmí lágbàáyé wọn ó sáré jókòó wọn ó wò ó èyí tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ geography ni àbó ṣe pẹ̀lú ọ̀rọ̀ medicine ni economy ni wọ́n pe àwọn tán jẹ́ experts ní fíìdì yẹn wá ẹ ṣàlàyé tó ń ṣẹlẹ̀ àwọn gbé òfin ẹ̀sìn lé lórí báṣe máa ṣe ni lára rẹ̀ òun tí wọ́n máa ṣe ní muslim world uh, world muslim eh, organization ni òun náà àbí muslim world organization èyí tó ṣe pé wọ́n pè ní rọ́bì tọ́tù alami islam àbí muslim world league wọ́n ó pe àwọn afá wọ́n ó pe wọ́n jọ tó ṣe wípé àwọn tó bá jẹ́ expert ní fíìdì tán ti fẹ́ discuss wọ́n pe àwọn yẹn náà wọ́n pe wọ́n wá tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kátàkárà ni wọ́n pe àwọn èèyàn wá táwọn ẹ̀ bá pìrìsẹ́ntì tó ń bẹ́ńlẹ̀ àwọn àfóòsọ̀rọ̀ lè lórí bẹ́ẹ̀ náà ni organization of islamic uh, cooperation ètí àmọ̀ sí oic òun náà ní bọ́dí àwọn afá lábẹ́ tí wọ́n pè ní majmọ̀ olùfẹ́kẹ́ islam bí àwọn muslim world league bí wọ́n ṣe ní náà ní organization of islamic cooperation làwọn náà ní àwọn bodies ní náà bẹ́bẹ́ tó ṣe pé wọ́n á pe àwọn afá láti wá discuss àwọn mata wọ́n lè fún afá kan ní ipò ìwọ̀nù àpìsẹ́ntì pépà lórí ẹ̀yìn àwọn afá yòókù ní wọ́n máa contribute ilé yàda sí ìmírí báyìí ìmírí báyìí ìmírí báyìí bọ̀tí ẹ̀tọ́ kọ́kọ́ pìsẹ́ntì pépà náà lára àwọn kẹta ti gbé yẹ̀wò náà ní irú àwọn ọ̀rọ̀ tá a sọ yìí àwọn ọmọ ìyá wa tó jẹ́ mùsùlùmí tó wà ní àwọn Scandinavian countries wọ̀nyí bóò ni wọ́n ṣe máa kírun bóò ni wọ́n ṣe máa kírun so orí pé àwọn nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ sí wọn ní àwọn àsìkò méèlì bí kí oòrùn má wọ̀ bí kí oòrùn yọ adẹ̀rùn pé ta máa kírun ní lójúmọ́ ó so mọ́ yíyọ ó so mọ́ yíyọ oòrùn ìmọ́lẹ̀ tí ó kọ́kọ́ yọ síta wọ́n ní ìfájò alkazi òun ni fájà irọ́ à ń fi yín kí o à ń fi yín kí o ẹni wá fẹ́ jẹ sàárì yóò fi jẹ sàárì ṣùgbọ́n ìmọ́lẹ̀ kejì tó jẹ́ ìmọ́lẹ̀ oòrùn tó bá yọ òun la máa fi ń kírun òun lẹni tí ó fẹ́ jẹ sàárì ó fi stọ́ọ̀pù ẹni tó fẹ́ gbáwẹ̀ ni ó fi stọ́ọ̀pù sàárì jíjẹ yíò ni wọ́n pè ní alfajru asọ́ọ̀dì òun yóò máa máa gùnkè bọ̀ yóò máa gùnkè bọ̀ ọlọ́fi sọ ní àákàrí kó yọ ni ìhun la máa ń sọ pé kí ni òun ti yọ ṣùgbọ́n kó òun tó yọ kí ni ìmọ́lẹ̀ rẹ̀ yóò kọ́kọ́ máa bọ̀ náà ìmọ́lẹ̀ rẹ̀ láti fásùbá òun náà òun láti fi kí àyílà wa náà yẹn ìrùn zoro torí pé òun yẹ bó ṣe yọ rẹ yóò máa lọ sókè yóò máa gùnkè lọ tó bá dé àtàrí tó kọjá àtàrí á ní ìrùn zoro ti wọlé dá sẹ́yìn òun náà ni o máa lọ ni o máa lọ tó bá di pé òjìjí nǹkan ó bá rẹ̀ gẹ́ bí nǹkan yẹn látara kí latara látara ìmọ́lẹ̀ òrùn á sọ pé òrùn á ti wọlé òrùn yẹn náà tó bá di pé kí ó wọ̀ táàrí bọ́ọ̀lù òrùn mọ́ díìsì òrùn yẹn táàrí mọ́ á ní irun mọ́gírìbù títò òun yẹn náà ìmọ́lẹ̀ rẹ̀ tó ṣẹ́kù lẹ́yìn ìgbà tó ń ti wọ̀ táàrí mọ́ ṣùgbọ́n fi sẹ́yìn tó bá di pé ìmọ́lẹ̀ yẹn náà ààrí mọ́lẹ̀ yẹn mọ́ àmì òrìṣà ìtìwọlé so ìrun wákàtí márùn-ún tàǹkì ó ní í ṣe pẹ̀lú kíni pẹ̀lú oòrùn ó ní í ṣe pẹ̀lú yíyọ oòrùn wíwọ oòrùn ṣùgbọ́n ọdún ìkókè wọn ní rí oòrùn rárá bó ni ó ṣe ṣe sàwọn àfá so wọ́n ní hadithi bí àrùn sọ̀lá àtọ́lá ní òkúdóró la ẹ máa fojú dáa náà ní o ẹni láti kírun a ní láti kírun àti tí n ta sọ fún yín tí ò bá lọ bó ṣe yẹ kó lọ báyìí ni ẹ̀tún ṣe so wọ́n á máa fojú dáa bẹ́ẹ̀ tó bá ṣe pé òun yẹn náà ẹ̀mí ò yọ wọ́n á fojú dáa náà nìkan wọn mi sọ yìí pé ẹ lo kíní mọ́kà títí wọn ní ẹ máa lò àwọn míì ní ara àwọn olómi kan súnmọ́ àwọn ìlú tí wọ́n ní pọ́blẹ́mù yìí táwọn ò ní pọ́blẹ́mù yẹn kán lo àwọn ìlú yẹn lápèjúwe sí ká ní Norway ó ní irú program yẹn but ìlú míì tí kò jìnnà sí Norway òun ò ní problem yẹn so Norway ní wọ́n á lo ibi tí àwọn tí wọ́n ní problem yẹn wọ́n á lo kíni títí wọn Finland ó ní problem yẹn àwọn ìlú míì wọ́n á ní problem yẹn àwọn olè tí ó súnmọ́ wọn eléyìí tún jẹ́ bíu kan táwọn afá tí wọ́n tún mú so Allahu a'lam èyí tí ó tẹ̀wọ̀n jù òun ni kankan lo tàwọn tó súnmọ́ wọn náà apáfọ̀ nìyẹn a máa ṣẹlẹ̀ sí wọn gbà míì tó ṣe pé báyìí tó kóòrùn náà la máa lò ìkójò rọ̀ látàárọ̀ dalẹ̀ tó tóòrùn òní yọ so bó la ń fẹ́ kí o so àáfojú dáa náà ni pẹ̀lú kó táwo bóòlù àṣìṣe lánàá ìgbà wo la kí lánàá bí táìmù wo la kí ọ̀dà bí ẹni tó ké ìkan bí five uh, after one la ní zú ìwọlé lánàá pẹ̀lú nǹkan tá a rí so ó yẹ kó ṣì wà ní within náà so eléyìí òun ni wọ́n pè ní kíni at that is káfojú dá nǹkan so anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ó sọ fún àwọn sàhábà radwanullahi alaihim wípé ẹ fojú dáadé then ẹ̀kọ́ kan wá bẹ́ẹ̀ náà òun náà ni pé àwọn sàhábà ridwanullahi alayhim bánà ní yusuf tó sọ fún ọ tó ìdákọ́kọ́ béèrè nípa rẹ̀ ní ọ̀rọ̀ ọ̀run ìdákọ́kọ́ béèrè ó sọ fún wa pàtàkì irun torí pé ọlọ́run dájúdájú nǹkan tó jọ́rọ̀ yẹ fún àwọn olùgbàgbọ́ òdodo ni bákan náà ó tún jẹ́ nǹkan tó lásìkò ṣogbó laṣọ afẹ́ kí lásìkò rẹ̀ pẹ̀lú nǹkan tí rẹ̀ anábì sọ yìí anábì sallallahu alaihi wasallam náà sọ fún ọ pé kí ni ẹ̀ẹ́kì ni ògùn yìí pé láàrin jíjí ọdún kan yẹn ọjọ́ ta ní ọjọ́ kan náà ni tó ṣe yí pé wá gbogbo ọdún kan tó túmọ̀ sí pé bí ìgbà tó ṣe yí pé tóun bá yọ òrìn ó wà bẹ́ẹ̀ tí òrìn wọ ọlọ́fẹ́ sọ́dì ní yóò tún wọ́ tó ṣe pé kí ni kò tún ní yọ yóò tún wọ́ tó ṣe pé kò tún ní so ṣé akọ̀rọ̀ asọ́kókè àtìkò báyìí náà ni ṣe yóò túnmọ̀ sí pé bóòlù wọ́n ṣe kírun ṣe wọ́n ní kírun ní anamsọ̀lá fúlàní okùdóró la ẹ̀ka dára rẹ̀ so anabiwa muhammad sallallahu alaihi wasallam wani kuma yanzilu isa ibn maryam inda manara albayda shaqiya dimashq fayudriku inda babi lut fayaktulu eléyìí tá a sọ nípa pé kéèjì ti rún yẹn náà làwọn àfa sọ nípa tààwẹ̀ náà nípa tààwẹ̀ àwọn tó ń gbé ní àwọn scandinavian countries tá a sọ yẹn tó bá dásìkò àwẹ̀ náà bó ni ó ṣe gbàwẹ̀ a mọ̀ pé yíyọ àlùfájàrí àti ìsìnmọ́lé òòrùn ta sọ alóhùn láti sọ́ọ̀bù jíjẹ múmu so àmọ́ gbàwẹ̀ lọ ó túmọ̀ sí pé àwọn tí wọ́n bá experience kìíní yìí ni tó ń wò rárá gbóná ẹgbẹ́ gbáwẹ̀ eléyìí ló lè tó wọ́n lo similar food bọ́ ìgbà ní ó lè mọ́ lè tó bá yẹ tó ṣe pé oòrùn kò ní wọ̀ fún nǹkan bí twenty one hour àwọn tó ń bo ta ní lóòjọ́ kan twenty four hours náà ni ìtàkùn àmọ́ experience bí a bí kó jẹ́ bí twelve twelve ní àbí kó jẹ́ thirteen eleven àbí kó something like that látàbà mọ́ experience but láwọn ọdún yẹn ni àwọn lè experience nígbà ní twenty one hours lòun á fi ṣe kí ni lòun á fi yọ kó ṣe pé bí a di three hours yòókù yóò jẹ́ òkùnkùn gbóná ìfẹ́ gbá rẹ̀ káàtọ̀ fẹ́ ló fẹ́ gbá rẹ̀ pé fún twenty one hours yẹn àbí twenty hours mẹ́jẹun torí pa mọ̀ pé kíkó ẹnu jọ kíkó ẹnu dúró òun ní báńkì ìdíkejì ààwẹ̀ so ìṣèyàn mélòó ló lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ pé fún twenty hours kó mọ jẹ nǹkan kan àbí twenty one hours kó mọ jẹ nǹkan kan àwọn afáà wọ tó bá lè ṣe gbìyànjú ẹ tó bá fẹ́ yíwọ́ ẹ̀hẹ́n o lè wá ṣe kí ni kò já àwọ̀ ẹjọ́ yẹn wà á tún àtẹ̀tẹ̀ ẹjọ́ mi ìjọ tó bá ti fẹ́ yíwọ́ nìyí má ní kó yíwọ́ já torí pé yẹn nìyí ó sì súnmọ́lé ẹni tó lè fi tó lè pa ebi twelve hours thirteen hours mara, ó súnmọ́ kó lè pa ebi twenty hours náà mọ́ra nìyí ṣùgbọ́n tó bá fẹ́ yíwọ́ ní kò já ilé jẹ́ nǹkan tí wọ́n sọ ẹni tó bá lè gbà rárá torí pé òun ò lè gbé mi so yóò dilé rẹ̀ di ìgbà tí kì yóò nọ́ máa padà tọ́ra wọn náà máa experience àwọn àsìkò tó dàbí orí tá experience nígbà yìí yóò wá sọ àwọ̀ yẹn di àsìkò gbà yẹn bí ìgbà tí ọlọ́run bá ní ẹni tó bá jẹ́ aláàárẹ̀ kó gbà ní àsìkò tí ara ẹ̀ bá yá gbígbà tọ́lọ́ bá sọ pé tó bá jẹ́ arìnrìn àjò ó lè gbà á láti kò ní eléyìí ní ìsìn tó ń bá gbà á yóò ṣe rẹ̀ léṣe pẹ̀lú ẹ̀ ara rẹ̀ lè gbé so yóò ṣe kí ni ó lè dìlé rẹ̀ bí àsìkò mi nì ṣùgbọ́n tó bá rí pé ara òun lè gbé lọ́pọ̀lọpọ̀ gbà kó gbà á tó bá fẹ́ yíwọ́ kó já àwẹ̀ náà eléyìí jẹ́ lórí ti àwẹ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó wá ń sọ nípa títí anábì Isa oníkó súnmọ́ yẹn bìbí Isa tó anabi isa ọmọ mariama yóò wá sọ̀kalẹ̀ ìdàlmanara ti bẹ̀dọ̀ ní ààyè kan tí wọ́n pè ní almanara albẹ̀dọ̀ sharqiya dimashq ní eastern damascus òun ló wà yẹn ní ìlú syria lónìí ní ìlú syria damascus ó wà ní syria so ibi tán pè ní almanara ti bẹ̀dọ̀ yìí àwọn èèyàn mọ̀ bẹ̀ dáadáa ní àwọn tó wà ní ìlú yẹn yìí so ibẹ̀ ni ànábì Ìsá ó sọ̀kalẹ̀ yìí tí ó pàdé Ad-Dajjal níbẹ̀ fayodriko ìdàbà bí lud ìdíkàtà pé ní géètì lud ànábì sọ̀lá tó gbé bẹ́ẹ̀ ni ó ti pa Dajjal fayatulu yóò pa Dajjal níbẹ̀ eléyìí ni ṣókì hadithi Nawaf bin Sam'an tí wọ́n tọ́ba pa fún Sahih Muslim wà very lengthy àwọn nǹkan tó ṣe pé Dajjal ó bí kó pa ọmọ kan kó gé sí méjì kó tún wá ní kó lẹ̀ papọ̀ padà nìyẹn yóò lẹ̀ papọ̀ padà láti lè sọ fáwọn pé mo sọ fún yín pé èmi ni ọlọ́run bọ́dẹ̀ tí ń sọ fáwọn ènìyàn ní àwọn tó gọ ọpọ́ gbogbo àwọn nǹkan tó ń ṣe yẹn yóò mọ pàwọn àmì ìrúgá bí kó pàṣẹ pé á kí fún ọmọ rojò yóò lè mọ rojò yóò ní kí irúgbìn kó mọ wúlẹ̀ àwọn irúgbìn yóò lè mọ wúlẹ̀ táwọn bá dẹ̀ ti ń ríṣẹ́ ìyanu àwọn ẹ̀bá àmà ń bọ̀ fún eléyìí ní ìgbé kórí àwọn èèyàn tí ó rọ tẹ̀lé irú ọmọ tó ṣe yí pé tó gé sí méjì tó ní kí ó tún ṣe kí ni tó lẹ̀ papọ̀ táwọn èèyàn ń wo bó ṣe ń ṣe ráì pé kí ni ọmọ yẹn challenge ẹ̀ so tó wá tún ní kí ọmọ yẹn lẹ̀ papọ̀ padà tọmọ yẹn wá lẹ̀ papọ̀ padà ọmọ yẹn wá lórí ẹ̀ṣọ́ wá clear sí ni dàjálì kíní yóò wá bínú yóò wá fẹ́ pa padà kò wá nírí pamọ́ yóò fẹ́ pa padà ọlọ́wọ́ bó wá ní fún ní agbára àti ṣìyẹ ìyẹn tá a bá wo hadithi sáyé muslim yẹn gbogbo yẹn wá ṣùgbọ́n hadithi yẹn gùn gan hadithi yẹn gùn sòkò láwọn nǹkan tó tó pọ̀ tó ṣe pé details tó ṣe pé alimami yìí nídìí fún discussion yìí níta kan fẹ́ fi rinlẹ̀ òun náà ni pé anabi isa alayhi salatu wa salam ni yóò sọ̀kalẹ̀ ẹ kí ló bọ̀ wá ṣe lára tó bọ̀ wá ṣe lélẹ́yìí ó ń bọ̀ apàdà já tí ó ṣe àwọn èèyàn lọ́nà ní àwọn àsìkò yẹn lára tó bọ̀ wá ṣe òun náà ni wípé àwọn tó ń pè lọ́mọ ọlọ́run àbọ̀ ń pè lọ́lọ́run òun padà bọ̀ wá fi rinlẹ̀ fún wọn wípé tó ń pè wọn òun bọ́ pábọ́sọ̀ kúrò ń bẹ bákan náà àgbélébù tó ṣe pé àwọn èèyàn ń gbé sọ́run káàkiri tó ń gbé kọ́lé yóò ní máa fọ́ gbogbo ẹ̀ ìtàn bá ti rí i ẹlẹ́dẹ̀ táwọn nàṣọ́ra tó ń jẹ yóò ní kan máa pa sókè yẹn kan béèrè pé kí ló ń bọ̀ wá ṣe wọ́n sọ tó ń bọ̀ wá ṣe ìpè àwọn tó ń pè lọ́lọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò ń bọ̀ wá pè wọ́n nírọ́ ń bọ̀ wá pè wọ́n nírọ́ so kí ẹ̀kan wá sọ pé a níbi ànábì Ìsá àlẹ́sọ̀láàtù ọ̀sọ̀láàtù ṣé ìwọ́n wá sọ nǹkan tẹ́ níbi ni àbọ́lọ́wọ́ ọba ni sọ nǹkan tó ń fẹ́ ṣe so wà ní àwọn nǹkan wọ̀nyí àwọn israeliyaati ni wọ́n àwọn nǹkan táwọn kírísítẹ́nì à ń kó tí wọ́n ń sọ àwọn júù tí wọ́n ń sọ bóò ni wọ́n ṣe mọ̀ pé israeliyaati àwọn sàábí tí wọ́n gba nǹkan wọ̀nyí wà ní àwọn tó ń wọ́ọ̀nù àwọn èèyàn gẹ̀ẹ́sì pé kí ni ẹ mọ́ gba àwọn ìtàn tí àwọn nàṣọ́ra bá ń sọ fún mọ́ anabuwa muhammad sallallahu alayhi wa sallam ẹni tó gba àwọn àhàdìsì lórí bó ṣe ń kírun wá tó gbà lọ́wọ́ rẹ̀ yóò wá gbà nǹkan ẹ̀mí ó wà ní ìsọ̀ẹ̀lìyàtì evidence dà sí pé ìsọ̀ẹ̀lìyàtì ni so eléyìí kò sí nǹkan tó fà á ju inferiority complex lọ àti ìfẹ́ máa tẹ̀lé àwọn west ní ìtẹ̀lé afọ́jú àwọn táǹsọ̀ yìí tí nǹkan kan bá wá bá wọn látọ̀dọ̀ west ni wọ́n ń yí ẹ̀wò wọ́n á gbà á tí wọ́n dẹ̀ gbé mi bẹ́ẹ̀ ni torí pé látọ̀dọ̀ àwọn tó ń pèsè fún wọn ọ̀dọ̀ wọn ló ti wá ṣùgbọ́n nǹkan tó wá wá láti ọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam yìí ni ó mọ question bẹ́ẹ̀ ni question nǹkan tí ó pòlú èèyàn ní wẹ́ẹ̀tì sọ fún wọn wọn ní question yìí ìfọ́n lè máa defend nǹkan yẹn tó ń kó jẹ́ pé kí wọ́n rí evidence pé nǹkan yìí nìyí bó ṣe rí nìyẹn ju pé kí ni èèyàn tán tẹ̀lé gọ́ọ̀gọ́ sọlọ ṣùgbọ́n ètò wá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá èyí ni wọ́n mọ̀ question ni wọ́n mọ̀ query àwọn míì bá tuntun lé ní pé kí ni aya alukurani gan-an wọ́n query rẹ̀ wọ́n query aya alukurani so irú àwọn yẹn ni wọ́n jìnnà sí ìtàǹtò ní Islam so ló jẹ́ pé àwọn nǹkan tó bá yẹ kí a nígbàgbọ́ nínú rẹ̀ ká nígbàgbọ́ nínú ẹ̀ eléyìí pàtàkì fún wa so gẹ́gẹ́ tí mo sọ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí ọ̀rọ̀ dajjal bákan náà ọ̀rọ̀ nuzul Isa alayhi salatu wassalam ìsọ̀kalẹ̀ ànábì Isa alayhi salatu wassalam tá a bá padà sí Sahih Muslim ààyè eléyìí ń bẹ àtàwọn tíra hadithi tí ó pọ̀ bíi sún àbí Dawud tasọ èyí sún ní Tirmidhi ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Bukhari ara àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n ìta fẹ́ ló ń bẹ náà ní kákan ń ti wá nípa nǹkan yìí gẹ́gẹ́ bí afá tó kọ tíra gẹ́gẹ́ mọ́kànlá wa sọ ní ṣókí ṣókí táwọn sọ yẹn ká lè fi mọ̀ pé nǹkan báyìí rẹ̀ ká nígbà gbọ̀ngbẹ́ so bí ẹ bá ṣe wá nímọ̀ sí òun ni yóò ṣe mọ àwọn nǹkan tó jẹ́ details nǹkan ẹ̀ sí bá rẹ̀ ṣe mọ details nǹkan yẹn sí òun ni ìmánì wa ń ga sí torí fún bàtà bá nímọ̀ ń pa rẹ̀ tá a gbà á gbọ́ bẹ́ẹ̀ ó ní nǹkan tí ó ṣe fún wa wájú ọlọ́wọ́n bá òun náà ni pé ìmánì wa ó ga sí ni sọ ló fi jẹ́ pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni aliyastawi alladhina ya'lamun walladhina la ya'lamun ọlọ́run ní àwọn tán nímọ̀ tán àwọn àtàwọn tí wọ́n ní wọ́n sí lẹ́bù kan náà láti máa ní àwọn lé pípù àwọn tó yí pé àwáàmù ni wọ́n ń pè wọ́n ìwọ̀n bá ń kẹ́ tó rọra gba yẹn ìdí tí ládàá rẹ̀ ó mọ̀ náà nù ṣùgbọ́n àwọn kan bẹ́ẹ̀ tó ṣe pé kí ni al-ulama tọ́lọ̀ bá sọ pé innama yakhsha Allah min ibadi al-ulama àwọn tí wọ́n máa páyà Allah nínú àwọn ẹrúsìn rẹ̀ àwọn al-ulama àwọn tí wọ́n nímọ̀ tán mú wọn ìmọ̀ wọn lò kọ́lọ́n kó bá kó má jẹ́ kí ìmọ̀ wa kó jẹ́ nǹkan tí ó jẹ́ evidence against wa ẹlòmíì yóò nímọ̀ ṣùgbọ́n kò mú mọ̀ rẹ̀ lò àwọn yìí kọ́lọ́ lọ́wọ́ bá ń pè ní ulama ulama àwọn náà al-ulama al-amiluna bima alimu àwọn tí wọ́n ń fi tán mọ̀ tán fi ń ṣiṣẹ́ ìlú ṣe kí ó yẹ gbà bọ́ wọn á gbà á wọn á kọ́ níwú tí wọn á dẹ̀ ṣe kí wọn á di ọkàn bẹ́ẹ̀ ìlú wa yẹ fi ṣiṣẹ́ ní iṣẹ́ ara wọn ó gbà wọn ó fi ṣiṣẹ́ ara èyí tó bá jẹ́ mustahabu ni wọn ó gbìyànjú àti ṣe máa ṣe lágbára ń bẹ́ èyí tó bá jẹ́ wájibu ni wọn ó lò ó tí wọn ó ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe sọlọ́ jẹ́ pé ìmọ̀ alára nǹkan máa fi ń súnmọ́ ọlọ́run ọba jùlọ ni eléyìí ló fọdún jẹ́ pé alimam ahmad rahimahullah ta'ala ní ọ̀rọ̀ kan wọ́n ní al-ilmu la ya'dilu lèmọ́n tọ́ hàtìmìyàtù ìmọ̀ kò sí ta lè fi wé ní ìjọsìn ṣùgbọ́n pé ní tí àníyàn rẹ̀ bá dáa pẹ̀lú ẹ̀mí o ẹni tó ń wá ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ kùránì ìmọ̀ hadith ṣùgbọ́n àníyàn tó fi ń wá nítorí owó irú èèyàn bẹ́ẹ̀ kọ́ là ń sọ ẹni tó ń wá ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ alkùránì àníyàn tó fi ń wá oníkùnmọ̀ fi báwọn èèyàn jiyàn káàkiri irú èèyàn kọ́ là ń sọ ṣùgbọ́n ẹni tó wá láti gbà á láti di ọkàn láti fi ṣiṣẹ́ ṣe ìbáàdà ńláńlá ni ó ṣe pé kò sírú ìbáàdà tí a lè fi mi ọlọ́wọ́ bá ní yẹ́rùfà ìlàhùn lẹ́rìíra àmàlù mínkù ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní àwọn tó nígbàgbọ́ nú yín ọlọ́wọ́ bá ní òun ó máa gbé wọn ga wọ́n lẹ́rìíra òtún rẹ́lì mà dàrájà àtàwọn tá a fún ní mà dàrájà àwọn máa gbé wọn ga ní ipò wọn máa bá gbé so ìnígbàgbọ́ ní ọlọ́wọ́n bá nǹkan tí fi ní àgbéga wájú ọlọ́wọ́n bá ní ìní ìmà fi ní àgbéga wájú ọlọ́wọ́n bá ní abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala ó ṣe wá inú àwọn tí ó máa gbọ́ ọ̀rọ̀ rẹ̀ gba ọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ gbọ́ tí ó ní máa ọ̀rọ̀ rẹ̀ wa.